Música my gold. Hey, hey! Enough for me now. Ah. Scorpio! Ah! Balou! dọ̀rọ̀ lẹ́yìn wò kò yọjú kò yọjú sẹ́mi pọ́ìsì ìwọ tí ò kọ́ nìkan láì pa tẹni tó bá tó bá dọ̀rọ̀ lẹ́yìn kò yọjú. alaye má lọ fọ ìlú. jẹ̀ǹdọ̀ ìwọ ni wọlọdẹ lẹ́yìn wò jẹ̀ǹdọ̀ ìwọ ni jẹ́ kí n fi kíní kan yí ẹ tó jọ sí ó pa lórí. àkàlàmọ̀kò tó dẹ́rọ ẹ̀ wò. ó yọ gbẹ̀gbẹ̀lẹ̀ hùn. Oh ó bá jà. wo jẹ́ kí n sọ kíní kan fún ọ èmi poison. bí a bá fi mi ó ṣe kíni ó fi kú tí a bá sọ wò sùsù tó tún lòun la mi ó la kú sọ oh. wá rí bó ṣe rí mi yìí ó ti bá kúrò àlejò lónìí o. Ah! torí ọmọ ọgbà ni mí mo dẹ̀ ti sádọ̀gbà dandan ọgbà sì ti gbà mí. má fi hàn ẹ́ pé mo jù ẹ lọ. ó làlá ẹ má jokojo tì mí mi ò ṣerú eléyìí tì. báyìí. ọ̀yà tupatu ọwọ́ ẹ̀ kiri. o fẹ́ gbórí o fẹ́ rí àmì. ọ̀yà. wàá rí i. Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Una never see anything. Nonsense. Agbawo, Bosman. boys. Yeah. Ah. Ah. In fact, Scorpio. Ah. Mo lálà burúkú kan ṣá. Aláyọ̀ ah, ọjà. Aláwọ̀ nìyẹn bó. Mo lálà pé jẹ̀ǹdọ̀ fínísì olódì yìí. Ẹ ah. ikú kẹ̀. Ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín. Kò sí eré mọ́ o kò ṣeré mọ́ rárá àtọ́ ìdúró sí ìbẹ̀rù sí mọ́ o. ẹ gbọ́ ìkọ̀kan ọmọ kò fẹ́ jẹ́ kẹ́ rí aláìsí kò sí bí jẹ́ńdọ̀ ṣe sáré tó àwọn tá a máa fínísì rẹ̀ ẹ gbọ́ kò sí wàhálà kankan o kò sí wàhálà kankan kí ni mo wí. kò sí wàhálà kankan àdúró sí ìbẹ̀rù sí fàdógbódó mi. wà gbà yìí. balo jí máa sùn. sáyì lọrùn sápádẹ gbogbo. jẹjọ. scorpion. bullet. bàbá. bó ṣe rí ni mo ṣe ṣàlàyé fún yín tó bá ní ta ni pọ́blẹ́mù nínú mi nínú ọgbà yìí waris àti jẹjọ nǹkan tó wá ń jọ mí lójú jù nínú àwọn méjèèjì ni pé tí n bá rí waris tí mo rí waris pé waris ní tí mo dẹ̀ make attempts àti mú balẹ̀ màá kàn tún rí jẹ̀ǹdọ̀ rẹ̀ ah, kí ló dé so nǹkan that's the reason why mo fi pè ẹ́ so understand kájọ power pọ̀ kájọ finish àwọn guys yìí. bàbá ẹ ẹ ká ní jẹ̀ǹdọ̀ àti waris yẹn gan nínú ọgbà yìí. àbí ah, ah. ó ń yà mí lẹ́nu o. bàbá ìwà ìwà. iṣẹ́ ti di ṣe nìyẹn. <laughs> bullet Baba, ṣé bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn wàá gbà yìí no worry n bọ Okay, sir, gbé kọ́ náà scorpion alpha ọmọ tó ń ṣẹlẹ̀ yóò yóò farabalẹ̀ farabalẹ̀ pàdé mi ní joint ọ̀rọ̀ wà pàdé mi ní joint iṣẹ́ ọmọ mi wàá gbà yìí gbogbo ìbéèrè ni màá dáhùn sí about mo kọ́kọ́ fẹ́ sọ sórí iye kan alábàáhùn ju mẹ́ta lọ ìyá ni pé ìrèrè àti alábàáhùn gangan fúnra ẹ̀ ọmọ owó ìhà tó kọ sí mi òun ló jẹ́ kí n júwèé bíbá ẹ fún ẹ tó fi wá bá mi bí báyìí mo dẹ̀ rí i pé o kì í ṣe agbẹ̀yìn bẹ́bọ́jẹ́ ẹ̀dá back to your question um, mo kàn need láti yẹra díẹ̀ torí wàhálà àwọn poison àti àwọn gàǹtẹ̀ you understand no I just need to give a car. But come to think of it, to buy my year again, we need nọ́mbà You have to tell me, Emi tèmi á lè balẹ̀. Mo ṣe wàhálà gan o. Ẹ̀mí mi ò tó wá because emi na ti wo lo lọ bí izu yẹn pé izu poison ilu ma máa fẹ́ jẹ́. Ọ̀rọ̀ wọn gangan ni òfin mi lẹ́ẹ̀dẹ̀ balẹ̀. Ọ̀rẹ́, ṣòrí ò ní bínú mi. Nǹkan tó dẹ̀ wà very very important jù ni pé èmi tún rẹ̀ mí sórí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ pé ẹ̀mí tún rí ẹ̀mí kókó náà nìyẹn kó wá má bínú pé mi ò pè ẹ́. Ah, ìbínú kẹ mi gbọ́dọ̀ bínú kọ́lá náà kí ló ṣe buhari lójú. ọmọ yọ inú burúkú kan kàn lọ mi wá ní jọ jẹ́ kí n sáré dáwọ́ tẹ̀lẹ̀. ok ok stand. lọ́ọ́ ah, bá mi mú fún ìdáná. Vai pra Hello, what's up, How are you doing? I'm okay. okay. Yeah, yeah, yeah. I'm fine here. I'm fine. I'm fine. Yes, there's no problem. Ah, kò tó mò ń bá ẹ sọ ni. Kì má bínú àbí. Alpha, bó ló wá pébi to? wà yẹn? Ẹ eh, mo wà village kan. Èmi eh, ti rí lè mọ orúkọ obìnrin But I am fine here. Yes, mo gbà Follow, mo gbà Follow here. Mo gbà Follow okay okay you just save mi tó wà ṣá alright kò sí problem èmi náà miss ẹ. yeah i miss you i miss you oh seriously i miss you i miss you. alright ọlọ́run aṣọ pàdé wa o ṣe take care a tún máa sọ̀rọ̀ later. alright no problem no problem i will call you back later. Yeah? Wow. orí ara kó tá à ń sọ nìyẹn níbi ẹgbẹ́ kẹgbẹ́ káàkiri ó délé tó ń sì báyìí gbogbo wa ló dà sí i. orí mi báyìí ah. èmi gan lè rìn mọ́. yẹ ẹlẹgbẹ́ kẹgbẹ́. tí o mọ wọn rí o. ó ti yẹ ilẹ̀ bá a sọ̀rọ̀ o dúró lé mi o rẹ̀ ṣá. who be you. God go punish you. balo ẹ yẹ dàgbàsókè ẹ dàgbàsókè. dèwọ́n ní dàgbà jíjẹ́. o fẹ́ ṣáàjì àbí bá fọ ẹ̀ṣẹ̀ má ah, lọ mí kúrò. àlọ́ òfìlẹ̀ àbẹ̀rẹ̀ ìjẹjọ. ọ̀yà alẹ́lẹ́. Bámi! Padà báyìí, padà. Kí ló ṣe lè tó owó yẹn ń Súnmọ́ ìlú! Ó yá wèrè ṣá ilẹ̀. Tọ́ báyìí. Tọ́ báyìí. Ìyá máa kò. Ìyá yá wèrè ṣá. Tó bá tó bá trespass, àbí máa fọ́ orí ẹ̀. Maurice. Maurice ah. káwọn odò ká sùkí lára lè fẹ́ mu báyìí kí ẹ dúró fún mi kó n fẹ́ yàgbẹ́ kò ṣe ń pè ní sí báyìí fóònù ló gbélé mi lọ́wọ́ yìí níbo mo fẹ́ wà lọ báyìí bó ṣe ṣe ní wíṣègò nìyẹn tá a wà for some days tá a rí mo tún jẹjà rí lẹ́nu Waris hey. ah. Waris ah. Waris Waris Ah Kilo do anselé, vai. Maurice! Kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ẹ kàn lọ yàgbẹ́ láìsàbẹ́rẹ́. Ó ah! lè má bẹ̀bẹ̀ ṣá, wàá gbà. Ẹ jọ, kí n. Pàdé síwájú. Akú sún síbẹ̀ jọ. Ẹyin boys. Ó wẹ̀ ń gbọ̀n. Àbá. Ee, lókè. ojú mi dáadáa jẹ́wọ́ fún mi tó bá jẹ́wọ́ fún mi bó ṣe ń wù mí òní ni last day o. Ah, ẹ hey calm down níbo ni jẹ̀ǹdọ̀ wà. àmì ah, ọmọ bíi tó wà sá mi wọn tó wà. òní jẹ́wọ́ àbí wo. wo ah. tó o bá jẹ́wọ́ màá jẹ́ kó fẹ́ jẹ́wọ́ o. Ah, ẹjọ ẹjọ ẹjọ má ṣe níbo ni jàdó wà. ẹjọ mi mo fi tó wa. èmi ni kí ló ń ṣẹlẹ̀. Eh, jẹ̀ǹdọ̀ wẹ̀dọ̀. kí ló wá pù. mo ti sọ fún ẹ. ìwọ ni mi ẹni tó bá bá mi sọ̀rọ̀ ẹ ó bá kú sọ̀rọ̀ ẹ ni o. confam. bó o ti rí mi o ti rí àrùn. ìgbà ló ń pa ẹnìkan kì í pa òwò o ti gbàgbé ni màá wá pa ẹgbẹ́ màá tún pàwọ̀ ẹ̀kùn. bàbá ẹ jẹ́ kí n gbé e fún. wàá gbà yìí ó yá fún jẹ. Come baby. Come baby. mo ti sọ fún ẹ ìyá ló máa wò ẹnìkan ò lè láyé ẹ mú. waris so ìwọ pẹ̀lú jẹ̀ǹdọ̀ lọ́jọ́ pa ó papọ̀ ok fine ó ti wá yé mi ìwọ jẹ́ kí n sọ kí nìkan fún ẹ òní ló máa ráyè mọ̀. nǹkan tó dùn mí pẹ̀lú ẹ ni pé irú ikú tí mo kọ fún ẹ kọ́ lélẹ́yìí ikú táwọn colleagues ẹ fi pa ìyàwó mi òun ló wù mí kí n fi pa ẹ́ àmọ́ kò burú o. waris ìwọ ìwọ. Ah, bí dáńdà lùgbìrì bá lùgì afẹ́kù. Ah, ah. ó lọ. wo ni wèrè orí ẹnu gbàgbọ́dá lọ. scorpion ìjà yìí ti jíjẹ́ kun o a máa múra kalẹ̀ ni o ṣe é rí pé. Guaris sì ti lọ kò lè escape a máa tún pa ni o kẹ mi dáadáa. bàbá àyè wa dà. àyè wa lẹ o sọ wípé kò sáyé o àyè wa lẹ o ẹ palẹ lóyún mọ ẹ lọ palẹ mọ ẹ lọ palẹ mọ ọsẹjọ ẹ lọ palẹ mọ. èèyàn tèmi o wa máa lọ báyìí náà ẹ mẹbi ọ ah. oh, mi ò lè ṣe oh my god. Ah. Jídé Jídé báwo ló ṣe Jídé. fara ẹ balẹ̀ come on Kẹ́mi fara ẹ balẹ̀ you are safe now. kò sí nǹkan tó ṣe Jídé Jídé wà lálàáfíà. Hmm? calm down you are safe now okay. Jídé wà alright and mo dẹ̀ fẹ́ kó o fi rẹ lọ́kàn balẹ̀ you are safe now hello ṣé jíde lórí mi this is waris. ẹjọ báwo lẹ ṣe ẹjọ kò ní jíde wá. kẹ́mi má wádìí yẹn kiri torí pé tí mo bá ṣàlàyé fún ẹ látòní dọ̀là kò ní yé ẹ máa lọ sílé you are safe now Jide is safe Jide, máa bá ẹ ní okay i will see you soon. Jide, Jide, Jide, Jide, Jide scorpion scorpion scorpion bàbá dá mi bóun náà nítorí ara rẹ ló ṣẹlẹ̀. you know what ọ̀rọ̀ wa yìí ṣòro yìí kò mi ṣé wàhíìs ló ń di jẹ̀dọ̀ ni àbí jẹ̀dọ̀ ló ń di wàhíìs kébé mi ló ti kú yìí ẹ̀rẹ̀ fọwọ́ lẹ́rán ẹ̀ tún kọ́kọ́ ṣéṣù wàhíìs ò ti pàdídà báyìí kó máa lájà. akẹ́kẹ́ mi kú wa fọ wàhíìs ó mọ̀ tá a bá gbà mú òun náà mọ̀ bó ń ṣe fíìmù yorùbá ni ó ti yẹ waris kẹ lọ́dọ̀ àwa tí bá lọ mú waris gbẹrẹ àwa máa yìnbọn fún kẹ̀kẹ́ kẹ ni bàálù tó ń fọ ni èmi scorpion mo ń sọ̀rọ̀ ṣé kò ṣẹ́rù lọ́wọ́ ẹ̀ mọ́ ni. lọ́yà tèmi ò kí ń gbọ́ nǹkan méjì. bàtí lọ́yà kí ń gbọ́ nǹkan méjì yẹn ẹ jẹ́ kó mọ̀ ni pé tó ti wà lọ́wọ́ ẹ̀ waris ọmọ ìlú o. ó lè máa jẹ́ nìyẹn tó bá ti mú waris má wulẹ̀ ṣẹ́ ní tì jẹ́ kó mọ̀ yìnbọn fún kẹ̀kẹ́ kẹ̀ tó ń màálù ah, ó mọ ká tó ṣẹlẹ̀ máa My rí má ti wà wájú ẹ̀ ní confidence scorpion ló sọ̀rọ̀ ó ti yẹ ó yà mọ̀ sí movement. bullet. yes my boo. ló ń ṣẹlẹ̀ báyìí? n ò understand nǹkan tó ń happen at all gbogbo ọ̀nà tí mo ń rìn lérí àwọn guys yìí pàbó ló ń já sí náà lérí waris jendol ìjọba. I don't understand gbogbo ọ̀nà tí mo ń láti ká mú àǹgá ìsìnbó lẹ̀ so failure ló ń já sí i. bàbá ẹ má wọrí ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ wo bàbá idán lásán ni Warris ń pa ṣẹ́rẹ́ ẹni tó ṣe àfẹ́ ìfàyàn òun náà ló ṣàyànnà kò fẹ́ díẹ̀ níwọ̀n gbà tí èmi bullet wà láàrin yín bàbá ò máa mú wọn balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ lọ fọkàn ara yín balẹ̀ máa tó mú wọn balẹ̀ fún yín báyìí lẹ́yọ kọ̀ọ̀kan. bullet ó sọ bẹ́ẹ̀ mo àṣùwọ̀n yín nípa yẹn ẹ gbà bẹ́ẹ̀ ni. okay ẹ ló jẹ́ ń dọ̀ wo ibi tẹ́mi gan wà báyọ̀ kan mi ò balẹ̀ aláyé o ṣébi tẹ́ wá ṣèbù sa ẹ dún bẹ́ẹ̀ ni o èmi kàn án káàkiri ni ó tẹ̀ ti sún bí mo ṣe wà yìí kò sí kankan tó máa ṣe nínú ìyá mi tó ń lé mi débi ìyá pa mi. alaye forgiveness dey sin o. ètò àrùn ó sì dànù yàrá yẹ.